وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أدوقف قفون الله وبا الترايك أتيك فون النبي ومحمد صلى الله عليه وآله وسلم أو أرى لي النبي أو صحابة له بغنتي أنت لنا النبي صلى الله عليه وسلم àbẹ̀lọ́run kí ó fi ìkẹ́ tí a tọrọ yìí kó fi kárí gbogbo wọn. gbọ́ tí aláǹfààní láti gbọ́ ètò àdínà yusrun òun náà ni ó tún bẹ̀rẹ̀ yìí eléyìí ni ètò tó ṣe pé ó ń pè wá sí ojú ọ̀nà ìlànà ti anabi sallallahu alayhi wa sallam tí kò kéṣe ìlànà tẹlẹmíì ẹ̀rọ ta nẹ́bì gángan là ń pera wá sí kódà gbogbo àní ìyẹn náà tún máa ń bẹ ọlọ́wọ́n ọba pé tí ó bá fi mú wa yẹ gẹrẹ tó láti fi ẹnu pè yẹn síbi tí kò pé ń ṣe ìlànà Nabi sallallahu alaihi wasallam kí ọlọ́run kọ́ mọ́ṣá ṣọ́ wa níbẹ̀ ọlọ́run kọ́ mọ́ṣá ṣọ́ wa so ìlànà sunna Nabi sallallahu alaihi wasallam náà ni a fẹ́ kí àwọn èèyàn kí wọ́n rí kí wọ́n sì gbọ́yé kí ẹ̀sìn kí mùsùlùmí kọ́ máa ṣẹ̀sìn rẹ̀ gẹ́gẹ́ bí anabi sallallahu alaihi wasallam bí àwọn sàhábà bí wọ́n ṣe gbà látọ̀dọ̀ anabi so náà ni ohun tí ètò yìí ni ó kú ní àkólé àlékún pípò sí ní gbogbo ìgbà eléyìí ni ìlànà ahli sunnati wal jamaa ẹ̀rí mẹ́sẹ̀jì ahli sunna náà nìyẹn pípẹ́ ẹ̀dá ìtàn padà sí ila tarihi al-awwal sí ìpínlẹ̀ tánritánri àkọ́kọ́ ẹ̀jẹ̀ ká dà padà síbẹ̀ tòtòrí ẹ̀sìn àwọn ẹ̀yẹn àwọn sàhábà àwọn ni ẹ̀sìn wọn bá ti sin lọ́rùn lọ́tẹ̀ ọlọ́run ọba lọ́rùn torí wọ́n gba ẹ̀sìn yẹn látọ̀dọ̀ anábì sallallahu alaihi wasallam ni gbogbo ẹni tẹ́ bá rí tó bá ń gbìyànjú láti fẹnu àbùkù kan àwọn sàhábà yẹn ẹ̀rìn kẹ́tì mọ̀ pé kò sí tẹ́mi yẹn fẹ́ ṣe ó fẹ́ wọ islam ni tìrẹ tó bá ń gbé igi tí ó wá ń la foundation tí wọ́n fi ń ti pílà pílà tó mú ilé lọ́wọ́ tí wọ́n ń jàn níbi tí ń jàn níbi tí wọ́n ní èmi òwò lè yí o pílà yìí nìkan gẹ́gẹ́ ni mo kàn hate so ètò ẹni kó fẹ́ wó ilé sulẹ̀ náà nìyẹn tòun náà ni pé ẹni tó bá mú kan àwọn sàhábà tó ń bu tó ń sọ̀rọ̀ rẹ̀ láì dáa tó ń tako ipò rẹ̀ tó ń aláfàtúwà ló ṣe pé ohun tó sí ń bẹ̀ tó sí ń bẹ̀ ọ̀rọ̀ tí ò ṣojú rẹ̀ ní tí wọ́n ti kọ́ tó ti yanjú tó ti ṣàlàyé rẹ̀ àwọn tó ti kọjá lọ tí wọ́n á dé lónìí tó ní wọ́n fẹ́ máa rìvíw rẹ̀ torí pé àdánwò ni ọkàn dákalẹ̀ tó bá tẹ̀ jẹ́ pé tó bá tẹ̀ tó wá nímọ̀ ni àbá ní bóyá nímọ̀ ní ń gùn so àti àbúrò àti àìmọ̀ká máa gùn yàrá yìí ah, ah, Allah ọlọ́mọdé ká àìmọ̀ká gùn ṣe wá rí ìpèpè tẹ́yìn alùsùnà tẹ́ ń pè gbogbo yín ni mo kí yẹn o gbogbo ẹni tó ń pèpè dáwà súnà gbogbo ẹni tó pèpè dáwà súnà tí wọn náà lè fọwọ́ sọ̀yà pé dáwà súnà ni ń pèpè sí wallahi mo kí ọ ọlọ́run kọ́ ọ̀ràn kọ́kọ́ kó ṣàlékún dáadáa fún gbogbo wa òun náà ni pé ìpèpè yìí á ah, òun rìn ká o òun jẹnẹrétì o ẹ má dákẹ́ o látàkùtù wọlé àtẹ̀tẹ̀ wẹ́ ẹnu ẹ má kọ́lẹ̀ o ẹ máa kọlẹ̀ istamiru ala da'watikum ẹ máa bá dáwà yín tẹ́ ń pèpè yẹ máa pè lọ o máa pè lọ. tó oríṣiríṣi náà ni àwọn èèyàn ni wọ́n fi ń tara wọ́n fi ń jà alùsùnà àwọn ò ní ń jà hmm, alùsùnà kì ń jà sàlàfíà wọn kì ń jà wọn kì ń bèbú wọn ṣàlàyé nǹkan tó máa ń ṣe pé alẹ́lẹ́ iṣẹ́ ọba àmọ́ wá forí jẹrẹ̀ jù bẹ́ẹ̀ lọ so kele yìí ò kàn bá mu àwọn ṣàlàyé rẹ̀ sórí níta gbé lọ́wọ́ náà nìyẹn o láti ṣàlàyé pé eléyìí kò dáa eléyìí náà lànà tó dáa wá sí ojú báyẹn náà lọ tí ká fi ọ́ lẹ̀ ni tí kò ní sí àlẹ́ amru bil ma'ruf wa nahy anil munkar ká fi ọ́ lẹ̀ ni kó mọ bẹ̀sìn jẹ́ ká fi ọ́ lẹ̀ ni kó mọ báyé jẹ́ ká dẹ̀ fi ọ́ kalẹ̀ kí mọ bá nìṣó sórí eléyìí kì í ṣe nǹkan tí o lè bọ́ ṣe bá bẹ jù jù bẹ́ẹ̀ lọ ẹ bá àṣepé jù bẹ́ẹ̀ lọ so mo gbọ́ kinní kan ní àná ẹ̀rí bí mo ṣe rí kinní yẹn ẹ̀rín pa mí pé áá ah, pé ah, ọmọ tiẹ̀ wá ka yín lá o ọmọ tiẹ̀ wá lágbára fún yín o nípa pé kò tiẹ̀ sí ní tẹ́fẹ́ lè ṣe pẹ̀lú àwọn tí wọ́n jẹ́ onísúnnà yìí so ẹnu mọ́nà tèmi náà ni pé ẹ gbọ́dọ̀ ẹ má dáwọ́ o ẹ má dáwọ́ wàláyé ó ń ṣàǹfààní fáwọn èèyàn o àwọn èèyàn ń kẹ́kọ̀ọ́ o àwọn èèyàn wọ́n ti ń rí wọn pé ẹ̀yin ẹ̀yin ahu eré èèyàn rẹ o ẹ̀yin asun <laughs> asun ọ̀bọ jẹ asun asun èèyàn jẹ gbogbo sàárè wọn ti wú tán o so ara wa ń ta wọn ara wa ń ní wọn so kò wá sókò tó yẹ wọn pọ wọn kọtẹ lánúgbà kan ní gbogbo ẹ̀yin alùsùn náà boko haram ni hmm. gbàwó tó yá ẹni tó ń jà fún náà lòun náà tó wá tó pera rẹ pé alùsùn àwọn kẹkẹ tẹ lálùsùn náà ní ọdà ẹ̀yin náà ẹ̀yin náà tó di boko haram padà ló fa so lọ́wọ́ kọ́ ṣáà ṣe àánú fún wa ẹ jẹ́ ń gbọ́ tí mo lọ pa ẹ jẹ́ ń fẹ́yìn náà gbọ́ tí mo ní kó pa mí lẹ́rìn tẹ́sí mọ̀ pé ara ní àwọn èèyàn pẹ̀lú dáwà sunna yìí ẹ máa gbọ́fà Ọjọ́ ẹ̀kẹ́ ni wọ́n àgbà ọgbà tó ní kò sí mòlódì bẹ́ẹ̀ ni àwọn a sọ pé kò sí súnfí a ní kò sí àsàlátù bídà àwíbẹ̀ tó wọ́n wá ní yóò bà yá láyà wa kí ló dé ẹ̀rí lẹ̀ bá kó lẹ̀ kìí ṣe tó gbọ́dọ̀ ilé lọ́dọ̀ ní súnà kankan láyé àwọn náà ni àwọn náà ló kún sọ́dọ̀ wọn ká máa sọ gbúrò àwọn ọ̀rọ̀ ni ó ti fọ́ ti fún wọn so ẹ̀rí lẹ́yìn náà bá máa tú jáde àbí kẹsì jáwọ́ níbi tẹ̀ ń ṣe tó ní ìdíkẹ́ máa bèèbò so òun náà ní pé yẹn afáàsùn náà gbogbo yín ni mo kí ọlọ́wọ́ bá aṣọ yín lẹ́sàn rẹ̀ yóò dúpẹ́ fún yín náà ọ̀rọ̀ mi tí mo fẹ́ sọ lónìí àbí ọ̀rọ̀ méjì ni ìkọ́ máa ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ tí mò ń bá bọ̀ wá òun náà ni amradul qulub àwọn àìsàn tó máa ń ṣe ọkàn àìsàn tó máa ń ṣe ọkàn òun ni mò ń bákan náà Ah, mo tún fẹ́ sọ nípa ọ̀rọ̀ ẹ̀yìn eh, ọ̀rọ̀ zakato fitri ìní sọ̀rọ̀ ẹ̀yìn ọ̀rọ̀ ẹ̀yìn kò sí ọ̀rọ̀ ń bẹ̀ lọ títí tí ó tó ń tàbí pé ọlọ́jú máa rìnyàn lójú so ah, bóyá kí n ra mú zakato fitri yẹn kí n kọ́kọ́ gbé e wá ná zakato fitri òun náà ni jaka tí a máa ń yọ ogun náà láti mọ̀ eh, ní tọ́dún bá kù àárọ̀ ọdún gangan ká lọ ẹ̀yìn òun ló dájú sàmìyàn lè síwájú ká tó lọ sí ẹ̀rìn dìnnà bóyá bí ìjọ tí ọdún bá kú ọ̀la kó lèèyàn lè yọ tí ọdún bá kú bí ọ̀tọ̀la tíyẹn bá rí ẹni tó ní bùkátà sí bí alápèjú ẹni tí ọkàn rẹ nìkan ló bá ní ebi ń pa àwọn náà ti di pé ebi ń pa lóòótọ́ ó dẹ̀ fẹ́ sànù rẹ̀ nítorí fẹ́ fi sànù rẹ̀ náà ni pé wọn náà ò ní ju tí wọn náà lè jẹ lọ àfi zakato fitiri yẹn ló tún ti ṣètò kalẹ̀ sùnìyàn lè fún ènìyàn pé ìgbà ló lè máa jẹ kò sí nǹkan tó burú mbẹ dáhẹ́ rẹ̀ àdáyẹ̀lẹ̀ kàlẹ́ àjà pé ẹnì kọ́ndíṣàn ló wárántì rẹ̀ tó eléyìí zakatul fitri yẹn ọ̀ràn yẹn ni o ẹni pé dandan ni fún ẹni tó bá ti lágbára kó ṣe torí pé anabi sallallahu alayhi wa sallam abdullahi ibn abbas òun ni ó ń ṣàlàyé ipe abdullahi ibn umar ó ní anabi sallallahu alayhi wa sallam kó ṣe lọ́ràn yẹn farada rasulullah sallallahu alayhi wa sallam zakatul fitri sọ́ọ̀n ní anabi sọ pé zakatul jaka yẹn pé ọ̀ràn yẹn ni o ìyẹn sọ́ọ̀rì yẹn ni pé múdù mẹ́rin múdù mẹ́rin sọ ẹni tí ò bá rí múdù agolo mílìkì kí ọyọ mẹ́ta òun ni múdù kan wọ́n pè fún orí kọ̀ọ̀kan yẹn ọmọ yọ agolo mílìkì méjìlá méjìlá nù tòun náà ni múdù mẹ́rin ànábì ló ṣe lọ́rọ̀ yẹn bẹ́ẹ̀ bí ká yọ ó ní ẹni mi sọ ẹni sọ̀rin rìn ìyẹn lè yọ yẹn gan so àbí tamru àbí làbídùn àbí tọ́ám àbí gbogbo oúnjẹ tá a bá máa ń jẹ tá a lè ràn so àbí okt àbí powder milk ẹni pé ẹ̀pọ̀ àwọn ẹni tí wọ́n wọ́n láìkì milk láwọn alárúbáwá wọ́n láìkì powder milk so wọ́n ń jẹ oat so àbí zebib so gbogbo àwọn kátà sàmà jẹ tó jẹ́ nǹkan tá a lè wọn ànábì ní ká yọ múdù mẹ́rin irú àsìkò yìí kí ọ̀rọ̀ ráì kí wọ́n yọ ẹ̀wà so ń bá bí àwọlá tí wọ́n bá tán dájú tí wọ́n bá tán fi nǹkan tẹ́ni yóò fi ṣe kí wọ́n fọ́ sí i so eléyìí náà ni n tí ó dájú lásìkò yìí kódà mo rọ̀ wá gbọ́ tá a bá fẹ́ yọ ẹ̀rìn àwọn tó tẹ́lẹ̀ tó yẹ kí ọmọ ẹ̀ná fọlọ́hún èmi kò rọ kòkò yẹ kó mọ ọ̀rọ̀ yẹn lójú wọ́n yìí kó rọ wá lójú láti yọ rice kódà kó rice foreign náà ní ká yọ fáwọn èèyàn tó táwọn ẹni tí yóò jẹ́ tó fi gbádùn rẹ̀ ìwà gidi náà ní ká yọ fáwọn èèyàn kẹ́ni tí yóò jẹ́ kó fi lè gbádùn rẹ̀ tó eléyìí náà ní nǹkan tí ó dáa jù nírú àsìkò tí à ń ṣe ẹni tá à ń ṣe níbẹ̀ yìí tó àsìkò tí à ń yọ ìṣàlàyé lẹ́ẹ̀kan so pàtàkì tó wà ń bẹ̀ ni pé wọ́n fẹ́ kí àwọn tálíkà kí wọ́n rí ibi jẹun tó bá kan náà kó sì jẹ́ ìfọ ẹ̀ṣẹ̀ mọ́ fún àwa mùsùlùmí nípa àwẹ̀ tí a gbà tó àwọn kùjẹkùjẹ tó wà níbi àwẹ̀ ọlọ́wọ́ fi fọ́ ọmọ so zakatul fitri bí a ṣe máa ń yọ òun náà ni àgbẹ̀ fún àwọn tó bá jẹ́ aláìní láwọn tó ń jẹ́ tálíkà ẹni tó jẹ́ onírìn àjò so àkífíndọ̀rẹ́ àfíndọ̀rẹ́ pé lọ́dún bá so àbí ká lọ lè kó tọ́dọ̀ sàfitọ́ ipá fún àyẹ̀lá bá mọ̀ pé tábà ti kó fún un dá àwọn èèyàn tí wọn ò ní mà yóò bá wa pín fún wọn á ah, kò tún tó burú mbẹ̀ ìkọlọ̀ kọ́ mọ́ ṣáà ṣe àánú rẹ̀ fún wa kó gba ní ìbàdà fún wa. wọ́n fẹ́ pàkíyèsí wa sí nǹkan kan zakatul fitr ta fẹ́ yọ yìí zaka oúnjẹ ni kò kí n ṣe zaka owó o bá ṣe ní zaka oúnjẹ nínú Islam bẹ́ẹ̀ la ní zaka owó bẹ́ẹ̀ la ní zaka máṣí àyẹn pé àwọn àwọn àwọn àwọn jawab àwọn dábà so ó wà ní sọkọ́dà zira ọ̀dùnmọ̀zàrẹ́ẹ̀ òun náà wà ẹni pé àwọn nǹkan ọ̀gbìn gbogbo ìtàkà ló ní nǹkan oríṣiríṣi bá a ti máa ń yọ tẹ́lẹ̀ ìtànẹ́bí ni ká yọ nínú rọ̀mùbọ́ọ̀nù yìí ìtàkà oúnjẹ ni oúnjẹ ó sì fi òde wọ̀nyí tá a sí fún wa pé múdù mẹ́rin ṣùgbọ́n méjì káwọn èèyàn sọ fún yín bí kẹ́ lè monetize ẹ mọ́ sọ́dọ̀ owó o ẹ mọ́ sọ́dọ̀ owó o kí wọ́n á ní iye owó báyìí tó bá ti yọ báyìí pé múdù mẹ́rin yọ jẹ́ two thousand naira kọ́ wá fi ra mílíkì kó fi ra àbà kó fi ra bọ́ǹbìtà so irú eléyìí ìdá ìtàn ọlọ́wọ́n bá rú ni kò bá mu rárá jẹ́ kí n fún ọ lápòjú ẹ tó náà fi mà ẹ wo irú ẹran iléyà nìsín ṣé bí inú iléyà ọlọ́ni ká pẹran kí wọ́n á ah ẹran ìwà rẹ̀ ẹran fifty thousand naira ah èyí tẹ́bi tí ń pa àwọn tálíkà ìwà máa fún wọn ní bátibátì kọ̀ọ̀kan bátibátì kan kò lè jẹ kò lè ràn wọ́n tí nǹkan kan mú fifty thousand yìí jẹ́ ń fi ẹran jẹ́ ń pín fáwọn èèyàn àbí kí n lọ ra adìẹ adìẹ greek kí n ra ohun four thousand kí n máa pín fáwọn èèyàn káwọn tálíkà máa jẹ adìẹ lọ gbáà lórí pé o ti ṣe tí ò sínú ẹ̀sìn kò sí ẹni tó fẹ́ dánrú ẹ̀ wò tó bẹ́ẹ̀ náà ni tó bá tún díjọ́ tó bá tún kó ma kó fẹ́ kó ma bóyá ogi ma fẹ́ sàkẹ́kọ̀ọ́ nìsín kó wá ní wàá lòdì lórí ẹran forty thousand naira ah ìdí rẹ ìdí rẹ àgbo forty thousand o kí n kankan mú owó yẹn tí wọ́n ní ká sàrà náà ni kí n kankan fi owó yẹn kí n pin fáwọn èèyàn ẹni tó bá ń ṣègbè tó bi ti ń jẹ́ kí àwọn àmì tọ́lọ́wọ́n bá fẹ́ kó máa yìí àmì ẹ̀sìn tí ń bọ́ ẹ̀sìn ẹni tó bá fẹ́ kó máa yè láyé ẹnìyẹn olùbẹ̀rù ọlọ́wọ́ bá ní. tòun náà ni pé zakatul fitri sha'iratun min sha'airi din òun náà jẹ́ àmì kan ní nínú àwọn àmì àwọn mùsùlùmí tàbí tẹ̀sán wa káyọ̀ wọ́n pé ah, zakat náà ń pín káàkiri lónìí yìí náà ń gbé fún kálukú ń gbé fún aláìní káàkiri yìí àpẹẹrẹ kan ní àpẹẹrẹ ẹ̀sìn tó kí la fẹ́ parẹ́ sí káàtì wa ní bá wúwo pé òun wá mọ̀ pé àwọn tálíkà kan bẹ tí wọ́n ní bùkátà sí owó lẹ́yìn ìgbà tó bá yọ zaka tọ́lọ́wọ́n bá yẹ tán ẹ wá fún ọ ní owó síbí sàrà ń bẹ̀ sí sàrà parí ń jọ òun tó ìyẹn lè yọ zaka kó yọ zaka múdù mẹ́rin mẹ́rin mẹ́rin mẹ́rin kó o sì fi odidi odidi tírélà kan kó fi lódì tẹ̀mú àbẹ́rẹ́ ìfáwọn èèyàn kó tó tó burú mẹ́ àbí kó wá fi one billion kó fi ti sàrà tó bá nípa rẹ̀ kó tó tó burú mẹ́ àmọ́ sáṣe ń tọ́lọ́wọ́n bá ní kò ṣe yẹn bí ẹni tó ni ọ̀ gbọ́dọ̀ nípa olówó kọ́ wá ní mọ̀lúlá ńlá lè ẹ tó bá ra màálù tó bá pín tó bá pa màálù fáwọn èèyàn ọ̀ gbọ́dọ̀ mọ́ ra àgbò àbí ewúrẹ́ láti fi ṣe àkíkọ̀ lọ́tọ̀ tó bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ eléyìí náà tó kọ́ lọ́kọ́ ṣáà ṣe àlékún àgbọ́yé rẹ̀ fún wa jù báyìí lọ tòun náà ni pé ká má yọ iye owó yẹn ìzẹ̀ iye tá yọ gangan ni iye tán ní ká yọ gangan yẹn ni pé zakato oúnjẹ gangan ni ká yọ ká sì yọ múdù mẹ́rin á yọ fún ọmọ kékeré ayọ̀ fún àgbàlagbà ayọ̀ fún ọkùnrin ayọ̀ fún obìnrin kódà gbogbo àwọn tó bá ṣe pé àwọn là ń tètè àwọn gbogbo àwọn tó bá pé àwọn là ń mú tí wọn kódà tó bá pé àwọn là bá ń bọ́ bàbá wa tẹ̀pẹ́ lómi ó ti dé pípé òun ló ń bọ́ bàbá rẹ̀ òun ló ń bọ́ màmá rẹ̀ so ọlọ́run ti ṣàánú rẹ̀ lórí pé irú àwọn ènìyàn náà wọ́n náà lọ́ọ́ yọ fún wọn wọ́n náà lọ́ọ́ yọ fún wọn so kí n sì má jẹ́ kó ju síwájú ká tó lọ sí ẹ̀yìn ìdìlọ tàbá ti lọ ẹ̀yìn ìdìtìyàn yọ so ẹnìyẹn kò kí ń ṣe ìsàkátò fítìrì ni ẹnìyẹn yọmọ́ o ìkọlọ̀ kọmọ́ṣà ṣe àlékún àgbóyé ẹ̀sìn fún wa jù báyìí lọ tí lè ní ẹni pa ọ̀rọ̀ zakatul fitri nam ọ̀rọ̀ tí mo máa ń bá lọ òun náà ni amradul qalb àwọn àìsàn ọkàn síbi tí mo wá fẹ́ dédú lónìí òun náà ni mawtul qalb aw qalbul mayyit ọkàn tó bá kú tọkàn kú ṣoṣẹ́ rí ara a máa kú pẹ̀lú pé wọ́n ní n tó ń jẹ́ ẹ̀mí jáde kò lára àmọ́ ọkàn kúkú èyí ọmọ bẹ láyé Allahu Akbar yóò mọ bẹ láyé ẹni yẹn ti kú ó ti kú sára ó ti kú nínú ọkàn spiritually ó ti kú náà ni ọ̀kan náà tọ́lá fún yá ajaban linnasi yabquna ala man mat jasaduhu ó ní àwọn ah, ọmọ yàmí lẹ́nu táyà bá rí pé ẹnìkan kú tí ara rẹ̀ kú yẹn ni pé ẹ̀mí jáde kó lára rẹ̀ ara wa kú kalẹ̀ ọ̀nà wa bẹ̀rẹ̀ ẹkún lágbájá ti kú lágbájá ti lọ lágbájá ti kú lágbájá wọn mọ̀ wá hó àmọ́ wọn láyé kú náà aláàmà máa ta kọlùbù hù àmì ntọ́kàn rẹ̀ bá kú tààrà òtí ìkú àwọn èèyàn ní oníṣokún oníṣokún so ọkàn ẹlòmíì ti kú àmọ́ ara sì ń bẹ láyé aláwọ̀ sọ̀rọ̀ ènìyàn mọ̀ wá ṣẹ̀mí bíi yóò kú torí ọ̀rọ̀ òkú ni ọmọ jáde lẹ́nu ẹ̀ ìwà òkú ni ó máa wù ìrìn òkú ni ó máa rìn ìṣe òkú ni ó máa ṣe yóò mọ̀ pé ah, ah wọ́n ti wá rí báyìí ah irú ẹ̀ ni Ibn Muhammad ibn Qayyim rahimahullah ni wọ́n ń ṣàlàyé pé alqalbul mayyit wọ́n ní ẹ̀mí tó bá ti kú huwa alladhi la ya'rifu rabbahu kò ní mọ Ọlọ́run ọba tó dá ẹ̀rí kò ní mọ Ọlọ́run wala ya'buduhu bi amri kò ní sin pẹ̀lú àṣẹ bó ti ní kó sìn fẹnu ara rẹ̀ náà fi sin wama yuhibbuhu wa yardah kò ní sọlọ́run pẹ̀lú nǹkan tọ́lọ́run bá fẹ́ ntọ́lọ́run yọ́nú sí kò ní bọ́lọ́run yọ́nú sí ní tiẹ̀ ìfẹ́ nu tiẹ̀ ní ọmọ bá kàkiri bal huwa waqifun ma'a shahawatihi mọ́mú nìkan yìí mo ní pé ẹni yẹn tẹ́lá ti mọ̀ pọ́ kàyàn ti kú ẹni yẹn yóò máa bẹ pẹ̀lú ìfẹ́ ní gbogbo ìgbà rẹ̀ ni ntí ẹ̀mí rẹ̀ bá like lazati ntó bá jẹ́ taste rẹ̀ ntó bá dùn mọ́ lọ́kàn ẹni ọmọ bá lọ. walau kana fiya sukhtu rabbihi wa ghadabihi kódà tó bá ṣe pé yóò bá ti bẹ̀ rí bínú ọlọ́run tí ó ti bẹ̀ rí ìjìnà sí àánú ọlọ́run yóò sì máa bá a lọ náà ni àwọn ọkàn tó ti kùnù ọkàn tí ó ti bàjẹ́ fún tó ti kú yányán ìmọ̀ mi nìkan yìí mo wá ní wàmùkọ́lá pọ́tẹ́ sọ ibi hadha qalbi ń ṣe wá rí kí wọn wá rúpọ̀ kí wọn súnmọ́rú àwọn ẹni tẹ́mi wọn bá ti kú báyìí afátẹ́mi rẹ̀ ti kú tó ṣe pé شاري دولا وسير يا وصحاب النبي صلى الله عليه وسلم الدنيا الله أكبر إيكا وصحاب أي لا إله إلا الله السابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوا بإحسان رضي الله عنهم ورضوا عنهم ولو أنا بقول بقى صحاب أي متيون سوايا يا يا يا لا لا نوا كزرع أعجب القرى أعجب ذراع ليغيظ بهم الكفار wa'ada Allahu alladhina amanu minkum wa amilu salihati olúwa ní àwọn sàhábà yìí kazari'in wọ́n dà gẹ́gẹ́ bí irúgbìn bàtọ́lọ́ ní muhammadu rasulullah walladhina ma'ahu ashidda'u 'ala al-kuffar olú àwọn sàhábà àtànẹ́bí sallallahu alaihi wasallam ah ìyẹn gidi ni wọ́n àbí àwọn wọn alladhina ma'ahu wọ́n sàhábà ni ashidda'u 'ala al-kuffar inú wa máa lè máa kèfèrí rahma'u bainahum àmọ́ wọn máa láàánú láàrin ara wọn gan ó ní wọ́n dà gẹ́gẹ́ bí irúgbìn àìjẹbẹ yẹn ni kàdárí in akhraja shati'ahu fa azarahu fastaghlata fastawa ala suqihi ó ní wọ́n dà gẹ́gẹ́ bí irúgbìn tó ṣe pé irúgbìn yẹn jáde Allahu akbar láwọn sọ̀rọ̀ àbánu tó wù dáadáa tó rẹwà tí ó pé kó gbogbo ìwé rẹ̀ ṣo tó ti ṣe gbìnìkìnkì dáadáa tó wá ní akhraja shati'ahu fa azarahu fastaghlata tó ti nípa fàtàwà ala suqi tó dúdédé pẹ̀lú bó ṣe mú bá ṣe fún ní omi mu ojú ó tọ́ wọn ni yu'jibu zurra'a ẹ̀rí àwọn tó gbìn wọn gan wọn mọ láìkì wọn tó mọ ṣe wọn lé mọ̀ pé ah, ah àwọn ènìyàn náà dá o wọn ni lè yàn rízọ̀ bí imul kuffara ní tó bá jẹ́ kéfìrí inú ó sì máa bì ẹ̀rí káfà kan wá jáde lónìí kọ́jú pàrọ̀ sàhábà yìí àná wá dáná rẹ̀ ní kó máa béèrè iṣẹ́ tí fẹ́ ṣe wà sí fáwọn ènìyàn ìyẹn á máa bìyàn kí mo fẹ́ kí wọ́n àchífù níbi kíní yìí gan ṣé ẹni pé mi tó ń fi wá sí ìmọ̀ ọmọ tí mo fẹ́ káwọn ti ń gbọ́ mi tí mo fẹ́ káwọn àchieve òun náà ni kí mo fẹ́ kẹ́ ẹ rí pé perspective tẹ́ni yìí ń lọ kò jọ bẹ́ẹ̀ ẹ wọ ọ̀rọ̀ tí zakat mo sọ lẹ́ẹ̀kan ní mo fẹ́ achievement tó fẹ́ káwọn èèyàn rí pé a lè fúyọ zakat zakatul fitri jaka a lè fúyọ ni mo fẹ́ mú jáde ńbẹ nìyẹn ìwọ́n tó wá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ àwọn sàhábà ní ìsìn tó ń bú wọn yes tó ń sọ̀rọ̀ wọn láì dáa tó ń sọ pé wọn ò jẹ́ bákan So kí ni tó fẹ́ mú jáde ńbẹ̀ ńbẹ̀ ni ẹ ti máa ń mọ̀ pé ọkàn ti kú o yáà ọkàn eléyìí ti kú tó ntẹ́mi rẹ̀ tó fẹ́ tó fẹ́ gbọ́ yé pé tó fẹ́ lọ́hún ẹ̀mí rẹ̀ mọ̀ lọ kọ́lá gbogbo àyàn ń sọ pé káì ẹ̀ka gbogbo àyàn ń ṣe rọ́dù fún bí tó fẹ́ lọ́hún ní ọ̀sán àmà lọ pé ní ńlọ bẹnu tó Imam Ibn Qayyim wa ni wàmú kọ́lá tó sọ ibò hadhal qalb wọ́n ti bá rẹ̀ tó bá wá ń rúpọ̀ pẹ̀lú ẹni yìí ẹni tó ń gbọ́ wá sí ẹni àìsàn ni ó kó báyàn tó yóò kó àìsàn bọ̀ wà mọ̀ aṣàrọ́tù ìmọ̀ bárú ẹni yẹn ṣe súnmún ìwọ ni poison burúkú ni ìmọ̀ gbọ́rọ̀ rẹ̀ ìmọ̀ jòkótì sukumun illness babanla illness burúkú ni àìsàn ńláńlá náà ni wà mọ̀ aṣàrọ́tù kí ọmọ náà lè mix pẹ̀lú rẹ̀ súnmún ìwọ ńláńlá ni wà mọ̀ jẹ́ làṣẹ́tù fòtẹ̀ àlọ́ ń jòkótì òun lòun fò lòun fẹ́ràn halakun ìparun yóò kó bọ̀ yóò ba ayé rẹ jẹ ni yóò ba kìyàmà rẹ jẹ so torí pé kí ni ẹni tára rẹ ti kú òun ayé nìkan lánìí pé ara rẹ ti kú o àmì ẹni tó ṣe pé ó ti kú lẹ́ni ó ti kú láyé ó ti kú láyé kìyàmà nǹkan náà kó máa ṣàtàánú fún wa kí wàá ní àwọn nǹkan tó fi máa ń mọ̀ pé ah, ọkàn yìí ìmọ̀ ti ń kú lọ dédé díẹ̀ rẹ o ṣe pé inside lásán jò ní ọkàn àìsàn là ń sọ níjọ́ ní ọkàn tó ti kú lónìí wà ń sọ lónìí yìí wípé ọkàn tó bá ti kú ara ń tẹ̀mọ́ fi dáàmà òun náà ni pé yẹnì wọ́n máa ń pe ọkàn ọlọ́run bá sọ̀rọ̀ ọkàn kan nínú Al-Qur'an ni pé al-qalbul maghmur àbí qalbul ghamratul qalbi ghamratul qalbi olùwà bá ń sọ nínú suratul mu'minun àyà sixty three olùwà ni bal qulubuhum fi ghamratin min hadha wa lahum a'malu min duni dhalika hum àmìlò olùwọ́ba ni fowó sí àwọn ènìyàn kalẹ̀ bal qulubuhum fi ghamratin ọkàn wọn ti wà níbi àyèmọ̀ kan ẹ̀rí tẹ́ bá ń sọ̀rọ̀ mọ́ fún kò ní wọn ọkàn rẹ̀ kò ní yé kó mọ dojú mọ̀ rú ni kó mọ kẹsẹ̀ bó sẹ́ni ẹ̀ní olùwà náà ti wà nínú ghamrat mana jahala min hadha wọn mọ òdodo tó à ń gbé tẹ́tẹ́ ń ṣàlàyé fún ọ tẹ́bá rí ẹlòmíì ti ń ṣe ọ̀sọ́kùsọ̀ so ọkàn tiẹ̀ ti bàjẹ́ ọkàn tiẹ̀ ti dí ọkàn tiẹ̀ ti kú so àwọn èèyàn ti ní mà bọ́kàn ti kú ẹ̀yàn mọ̀ pé yé bàbá ń gbé mọ̀ jáde yé bàbá ń gbé mọ̀ jẹ́ ìmọ̀lẹ́ o yé a tó ṣe pé jàhálà tí rọmọrọ ti ń mìnhàrà níbi àyèmọ̀ kan náà lọ́wọ́ níbi ọ̀rọ̀ ẹ̀sìn yìí olóhùn wọn làwọn àmàlù min duni dhalika àwọn níṣẹ́ búmi tó ń ṣe tó yàtọ̀ sí iṣẹ́ ẹ̀sìn yìí ń àmì lò tó kọ́ ń ṣe tòun náà ni pé ẹni tí àìmọ̀kan bá ti di pé ọ̀rọ̀ àìmọ̀kan ni ó máa dìbò fún gbogbo gbà ọ̀rọ̀ àìmọ̀kan ni ó máa bá lọ tó àpẹẹrẹ kúkú ọkàn ni tó kọ́ lọ́kọ́ máa ṣàṣàánú fún wa wọ́n ìdá abálàgà hazel mokif tí yẹn bá ti dérú stéèjì yìí níbi ní tẹ́mi yẹn bá dérú stéèjì yìí falẹ́sẹ̀lẹ̀ owó ta àkọ́ ló ń tí gbogbo yọ kàn dàrú mọ́ lọ́wọ́ dàrú mọ́ lẹ́sẹ̀ ni tó kọ́nàkọ́nà ṣáà ṣe àánú fún wa tó bóyá tí mo lè rí bí àwọn wọn fẹ́ béèrè béèrè tó kí wọ́n pè tó zero eight one zero eight five zero one three seven one náà ni. Wàlékùn sálàm. Ẹ kó sọ̀rọ̀ bá a dúpẹ́ fún mi. Alhamdulilah, àtẹ̀yìn náà. Wọ́n lè kú búrọ̀dọ̀ láti amúnà. Náà, ẹ káàbọ̀ mọ́ ẹ̀jẹ̀ nípa sàkáyà ní fẹ́ bẹ̀rẹ̀ sà. ẹ̀jẹ̀ tó bá fúnyàn ní nǹkan tó gúnyàn ẹ̀jẹ̀ fúnyàn ló fi nǹkan yẹn sàká. bẹ́ẹ̀ ni tíyẹn yẹn ti ní tí wọ́n pé kí ni ẹ̀ bá wà ní ẹsẹ̀ tó pọ̀ pé ẹnì kankan gbéra ìsì kìíní kan fúnyàn ní ìsìn àpò kan à iná ti lè jẹ iná ti lè jẹ kùnú fúnyàn náà fúnyàn kò sí fúnyàn bí ọ̀nà káyọ̀ naam òun náà ni pé kọlbùl almagmur tòun ni àkọ́kọ́ bí ọkàn ṣe máa ń bẹ̀rẹ̀ sí ni máa kú díẹ̀ díẹ̀ àwọn náà tún ni munkar alqalb òun náà máa ń pè ní alqalb munkar ọkàn tó ṣe pé yóò kọ òdodo hmm. ẹ̀rí aláwọ̀kọ́ yẹn wọ́n ní mà eléyìí wọ́n mọ̀ wọ́n kàn máa kọ́ ni yóò máa kọ́ yóò máa takò ọlọ́wọ́ subhanahu wa ta'ala nínú ayé al-Qur'an suratul ayé thirty two olùwọ́ba azza ó ní ó ní falladhina la yu'minuna bil akhirah qulubuhum munkirah wa huwa mustaqbirun wa hum mustaqbirun gbogbo ọba ni ṣe rí àwọn tí wọn nígbàgbọ́ òdodo ọkàn wọn munkira ọkàn tó kọ òdodo ni kò fẹ́ kò ní kò fẹ́ gbá tí ń di òdodo. ọkàn wọn máa ń kọ òdodo.

wọn lẹ́rì ẹ̀rí àwọn tó wá pé ẹ̀rí látọ̀dọ̀ anẹ́bì gẹ́gẹ́ sí ẹ̀rí wọn látọ̀dọ̀ anẹ́bì gẹ́gẹ́ ọjà fún àwọn tí àti títà tí àní ẹmọ̀gbọ́ ẹmọ̀gbọ́ èmi dápọ̀ anẹ́bì nìkan ìpè anẹ́bì sọlọ sọlám ó ṣe lọ́rọ̀ èèyàn sọ ẹ̀mìn tọ̀ ẹ̀mìn àwọn okòtín àwọn sẹ̀ẹ̀rin àwọn zẹ̀bíbin àwọn sẹ̀ẹ̀rọ̀ tí bá nẹ́bì mo ti sọnù ní dákun tánẹ́bì ní káyọ̀ káwọn ọmọ wa pé anẹ́bì yọ owó ní ọjọ́ Eidul Fitri lọ́ba tí mo wá Allahu Akbar àmọ́ pé wájá pé gbólóhùn tí ọ̀rọ̀ yẹn ajẹ́ pé ó ní ìkìláàfù nù gbọ́dọ̀ tó pín sí méjì ni naam. maaleykum salaam. naam ẹ̀yin náà ni last caller ẹ dáhùn. ǹjẹ́ ẹni tí mo ti fẹ́ oṣù nígbà hmm. tá a ti mímọ́ wẹ̀ hmm. ǹjẹ́ tó sì ní pé níyàwó tó ti di lọ bí mẹ́rin àbí márùn-ún pé hmm. ó lè yọ sàkátù sí kiri ìta. àá tó bá jàjẹ kó lè yọ lè yọ àtọ́ ah, àní ọmọ bí bẹ́ẹ̀ ṣe fún kálukú ṣe náwó rẹ̀ <laughs> ọlọ́run àgọ́ ṣàdùbà ní tó láti kókó ni pé tó bá pẹ́rù ẹnìyẹn ò bá lè náwó kù tí ò lè jẹ kó òun ajẹ́pọ̀ ẹni tó yẹ kán yọ fóun náà nù yẹ kán yọ fóun náà nìyẹn so inshàlá bá di ní ọjọ́ mẹ́jọ tí wàá tó máa pàdé ara wa lórí ètò yìí bákan náà ah, bàtà ìsàrùmí ni ó ń dágbére fún wa fún àtàbáwẹ́ pèsè orí nọ́mbà mi zero